jama'a bó láṣe jẹ́ almuslim almithali bó láṣe jẹ́ mùsùlùmí tí ó ṣe é fi júwe fún ẹlòmí bó láṣe jẹ́ muslimun mutabbiqun li akhlaqi rasulillahi sallallahu alaihi wasallam nínú lóde bóò láti jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé ìwà sàlám jàmáà gbogbo eléyìí wọ́n ń pè wá sí káyé owó lè rọrùn ni àwọ̀mbọ̀ ní ìjẹjọ́ ibi tá a fọ̀rọ̀ ti sínú wípé alìlì ìsáàrù alìlì ìsáàrù am la wa ma zilna fi qissati su'ali ni sasra salam annafaqo a sì tí kúò níbi ìbéèrè àwọn ìyàwó ní sàsàlám wọ́n rọ̀ kìríká lọ́tún lọ́sí wọ́n bilérè na'am jama'a ká mọ́ gbàgbé ìtàntà akọ́kọ́ ń sọ ọbọ̀ tẹ́lẹ̀ nípa abúlábìnà abbas tí ń bí umaru lérè wípé àwọn mélòó gan làwọn obìnrin ọ̀hún nínú àwọn ìyàwó ànàbì tọ́lọ̀ ń sọ wípé tẹ́ ń pín ànábì mi lẹ́mì tó báyìí a ní ìyàwó Aisha àti Hafsa kí ni tí ẹ́ sì ṣe tàvọ̀hárọ̀ta wátàáwánàta wátàwàsọ́yàta ala rasulillahi sallallahu alaihi wasallam fi qissatil asal الذي شربه صلى الله عليه وسلم في حجرة أم المؤمنين زينب بنت جحش رضي الله تعالى عنها وأرضاها níbi ìtàn oyin ní inú yàrá ìyàwó rẹ̀ tó ìyàwó Zainab àǹsùn àbọ̀ náà padà áyà èmi ọlọ́nlẹ̀ mú àtànábì mi àti tí ń bẹ̀rẹ̀dọ̀ mi tẹ́ bá lè sú lórí rẹ̀ ṣé torí ìtàn tàkọ́kọ́ ń sọ̀kalẹ̀ àbìtàn ẹlẹ́ẹ̀kejì àwọn mímọ̀ wọ́n ní orí méjèèjì náà ló fi sọ̀kalẹ̀ bó láwá sí afẹ́ sí jamu jamu yẹn o ní ọmọ sún wá síbi ń tà ń sọ ń pa al'i'isáàrù ìdá àṣàrọ̀ zaujur rajul ba'adal ghina al'adal isar yu'til mar'ata huriyat al-fasakh aha awambo anabi sallallahu alaihi wasallam ọlọ́kàn kẹni àti rí bí umaru ṣe ń gbìyànjú lórí àwà hafsọ́ tí wọ́n bá tí wọ́n bá ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ dé umaru bú ẹkún nígbà tó rí ẹni tọ́fà lẹ́gbọ̀n sàṣálàm ìrùsí ìrùsọ́ anábí àwọn róòmù gangan inú ọlá tí wọ́n pọ̀ bóun wọ́n sì wá rí báyìí ó ń sọ ọlọ́run sọ pé àà Umar kọ́dì tọ́ìmù tọ́yìbátí fi hayati duniya wọ́n sì bọ́ àkùn kàmílà líkì àmà ká mọ́ gbàgbé ibi tá a sọ̀rọ̀ yẹn dénú ṣùgbọ́n tó bí ọ̀rọ̀ oyin lọ́dọ̀ ìyàwó Aisha àti ìyàwó Hafsa sọ́dọ̀ ìyàwó Zainab nígbàtí ìyàwó Aisha wá fẹ́ parí ìyàwó mi ìní dé yàrá kankan yín fóṣù kan fún oṣù kan gbáko ìní dé yàrá ẹnìkọ̀ọ̀kan yín fókíní o fún oṣù kan gbáko nígbàtí àmìsí sáàmù sọ́rọ̀ ìtàn ìrọ̀bọ́ta pé tọ́nìlàkọ̀ọ́sà sáàmù ní sáà àníbìtì kọ àwọn ìyàwó rẹ̀ a sì ní kó rí bẹ́ àsọ́njọ́nà àmbọ́ jamun lafẹ́sí lẹ́yìn ìgbà yẹn nígbà oṣù kan pé àbọ̀ mi bó ṣùkan sí pé o anábì sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ padà aṣọ tó ṣẹlẹ̀ ìyàwó Aisha wá ní fàtọ́sọ̀sọ̀ ní sáà ṣaharan falamma mọ́dọ̀t tis'un wa ishiruna laylatan فقالت يا رسول الله إنك قد كنت أقسمت ألا تدخل علينا شهرا وإنما أصبحت من تسع وعشرين ليلة أعدها عدا <laughs> أعدها عدا فقال رسول الله صلى الله عليه وسلم الشهر تسع وعشرون ليلة فكان ذلك الشهر تسعا وعشرين ليلة قالت أم المؤمنين فأنزل الله آية التخيير فبدأ بي أول امرأة من نسائه فاخترته ثم خير نساءه فقلنا مثل ما قالت عائشة أها إن تقبل رواية إنه يعني. رواية لكجي توجه انت ممبر وهذا الذي جاء من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما وارضاهما جابر بن عبد الله حديث انت انصابه gbogbo àwọn ìyàwó yìí ti pé abakiri dé umaru dé wọ́n fáwọn láyé wọ́n jọ ń sọ̀rọ̀ bánasà sálám hannubi wani a hunna hauli yes alnan nafakọ àwọn náà títí tí a fi sọ wípé la nas'alu rasulallahi sallallahu alaihi wasallam ba'da hadha al-yawm shay'an abadan laysa inda látòní lọ àtún ní bí ànàbí ní tí ò ní lọ́dọ́mà fine ìyàwó Aisha ni lẹ́yìn ìgbà táwọn òdìdẹ́ níjókòó yẹn fa anzalallahu ayata takhir ayatu tahiri bá ṣẹlẹ̀ ká tó lè débi pé sí òsì yóò sọ obìnrin rẹ̀ tí ó sọ pé mọ̀ ń lọ fọkọ kò ní ìkẹ́ni ẹ̀kọ́ sẹ máa bẹ̀ mọ́ òun ló nílé ayé rẹ̀ àbòsì lè dúró àgbọ̀dọ̀ mọ́yànjú bí náà ká mú sọ́wọ́ ìta àkọ́fẹ́ yanjú níbí ni wípé tá a bá mú ìtàn tàkọ́kọ́ tọ́sẹ̀ níbi ọ̀rọ̀ yín idha ja'alna qissata shurbil asal sábàbà nílẹ̀ ìtìzàl falmutadọ̀hírọ̀ tání huma aisha wa hafsọ wàlìmáàdà tazala jami'a nisaa tá a bá sọ pé ìtàn oyin lọ́fà ẹ bá wọn méjì ni wọ́n ṣe mítìn ìlú rẹ̀ ìyàwó aisha ìyàwó hafsọ fine kí ló wá fà tó jẹ́ pé tí ó bá fẹ́ wọ yàrá àwọn ìyàwó rẹ̀ kò ní máa ń méjì ọwá ní òun ní wọ yàrá gbogbo wọn a sì gbọ́ wípé ayé ẹ lọ mú ẹ̀ǹtẹ̀ bá fẹ́ mú bọ́yọ̀ lọ́nà fẹ́ mú bánà bí ni a rí pé ayé yẹn orí ibo lọ́sọ̀kalẹ̀ lé o ìyàwó Àìṣà sọ pé láfùtà táwọn parí ọ̀rọ̀ kéèsì yẹn tán òun ni ànábì bínú kí ló sì fi bínú wà áksàmà aláyédùkúlà àlèyìn náà ṣàrọ̀ min ṣídàtì mọ́òdìdàtì àlèyìn náà حين عاتبه الله عز وجل موجبا الغضب nítorí pé wọ́n pín ànàbí lẹ́mìí ó ń ṣe ọlọ́run fi wá bínú ìsìn ní wọ yàrá kọ̀ọ̀kan yín fún kí ni o fún oṣù kan àwa ń bọ̀ ayé ẹlẹ́ẹ̀kejì náà sorry hadith ẹlẹ́ẹ̀kejì náà òun náà tó sọ fún wa wípé nígbàtí àwọn kúrò níbi ìjókòó náfàkọ̀ yẹn tánàbí wàá wò pé àṣẹ ẹ mọ̀ tí èyí sì ṣe pé mọ̀ ń sábòsí wípé intẹ́m bí mílẹ̀ mi ò ní kí làwọn náà tó padà sí wọ́n ní àyà tàhír ẹ̀rọ mẹ́rin tó wùyìn wá àwọn mímọ̀ ni tá a bá wo in tó bí ìpinilẹ́mì níbi hadithi àkọ́kọ́ èèyàn méjì ló ṣe ìyàwó Hafsa àti ìyàwó Aisha a plan fánà bí o wọn ò ju méjì lọ níbi hadithi ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn obìnrin pátápátá mélòó ni wọ́n ń jọ́nà kamara ní sàrásàlám yawma idin aláti yẹs anahu nafakọ omtis um sunniswa so mẹ́sàn-án ni wọ́n a padà kà wọ́n inṣàlá rahman ṣùgbọ́n bọ́n bẹ́ àwa fẹ́ kó sínú wútúbà àwọn méjì tí wọ́n ṣe sábàbí àlàmẹ́rì torí wọn ayatollah yìí rí ṣẹlẹ̀ bákan náà anábì wá ní gbogbo yín pátá yìí ní wọ̀dọ̀ yín kọ̀díyà méjì ni ìkan kún wọn méjì inú ìkan sì kó gbogbo wọn nú tánà bí ọ̀bọ̀ wá wọ̀dọ̀ gbogbo wọn àbùsùwádà tó ṣe àwọn mímọ̀ ní ká sì sòrò àkọ́kọ́ ká mú nǹkan kankan sọ́wọ́ àwọn àwà kan bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ọkọ ìyàwó tí è ṣe ìwà nábì ọ̀pọ̀lọpọ̀ sì máa ń yí mẹ́sìn lótìtọ́ سألت أم المؤمنين عائشة رضي الله تعالى أنا وأرضها رسول الله صلى الله عليه وسلم يوما من أحق الناس إلى المرأة تعالى نتوني وتطبج لون وبيني قال صلى الله عليه وسلم زوجها ومن أحق الناس على الرجل تعالى نتوني وتطبج لون وقوني nínú gbogbo ayé ànábì ní ummuhu ìyéèyàn ló ní ìwọ̀ tó ní agbára jù ó sì tó bẹ́ẹ̀ ọlọ́run okun bẹ́ẹ̀ fine tọ́bọ̀ wá jẹ́ pé ọkọ ló níwọ̀ jù àwọn masáìlù kan bẹ̀ kèé sóni láàyànjú rẹ̀ tí a máa sọ fún wa wípé obìnrin ò lè lọ sọ́dọ̀ bàbá rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹdọ̀ ọkọ kọ́dà kí wọ́n máa sàárẹ̀ àáfi ẹ̀sìn jọ a lè bàbá nínú ọ̀rọ̀ ṣùgbọ́n àfi ẹ̀sìn jọ àwọn àjọ pẹ̀lú àwọn ìtọ́rọ̀ sàlám ṣùgbọ́n ká tó ju eléyìn ká padà sí ẹ̀yìn níbo láà padà sí jáàzà lílẹ̀ àbá àyẹ̀dì kùlù aláàbà náà ti him wà láòbí gómìn ìdìn ìzáòjì ẹgbùn tẹ́sì wá ń sọ bàbá tó bí máa rí obìnrin wọlmọ́nà tó látúrùmà ọmọ obìnrin ẹsẹ tí wọ́n lẹ́dànù bàbá tó bí máa obìnrin kájọ mú lọ láti ìsìn ọlẹ́tọ̀ láti wá bọ́ ọmọ rẹ̀ wòlé ọkọ kọ́dà kọ́kọ́ ọmọ ọmọ mọ̀ pé mọ́ Hmm. kí tó tó sọ ṣẹ̀pẹ̀ mọ́sálà tàà kọ́kọ́ ń fà ní pé ọkọ̀ obìnrin olé obìnrin kò lè lọlé kọ́ra kí àrí ọmọ sàárẹ̀ ọ̀ràn ààrẹ yẹn yọ́kàn wà lọ́rùn bàbá rẹ̀ ni tàbí ọkọ rẹ̀ tí ò jọ nǹkan o iyún ẹ fi hùn sẹ́gbẹ̀ kan alẹ́ èèyàn lè dìde lọlé ọmọ rẹ̀ obìnrin ilé ọkọ rẹ̀ kọ́ lọ rèé bẹ̀ wò wọ́n wọ́n ní bàbá ṣé ẹ ti gbà yọ̀ǹda ẹ̀sìn ọ̀sọ́ tọ́ bá pí ọkọ ọmọ rẹ̀ ó pé láàyè ti fẹ́ ni Suleiman àmọ́fẹ́ awóyìn Sunday o kìí ṣe dandan agbára agbára tí ó bá ní ọkùnrin òun lẹ́n tó ní agbára jù lórí obìnrin agbára náà tó pẹ́ka o wọ́n sọ pé wọ́n ta obìnrin fún ọ ma bí àti mara ma bí àti wọ́n ta wà mẹ́ṣítàrí táhà ìwọ̀n ó sì rà níjọ́ ti ṣe ni o ti ń lọ lé wọn ń bò láti wá rẹ́rìí yẹn ẹ̀rí yẹn ẹ wo wáàsí tí umaru kọ́kọ́ wáàsí fún hafsọ fàdákọ́lá umaru la hafsọ fàkọ́lá ti yà hafsọ nígbàtí ìyàwó rẹ̀ ń bú wípé à anúṣà sálàm gan wa inna ihda nisa'i latajuru layla latajuru yawm hatta layla àwọn ìyàwó ànàbí gan wọn a máa bá nàbí yóò dì nú ilé wọ́n mọ̀ sí gbọ́ngbọ́n gúsà tí wọ́n ní dá lóhun fódìdí ìjọ kan kí wá ní ti tèmi tí mo tí ì ṣe sọ́mọ tí ẹ̀ náà mọ́ sí bẹ́ẹ̀ fánàbí níjọ́ tí Umaru ọlọ kọ̀kọ́ lu ànábí o kọ̀rọ̀sẹ́ sí ànábí o tó bá wá jẹ́ pé inú ilé ìnù bú wànú ta wá lèmi àtẹ̀yìn ẹ̀ sẹ́rí prompt mo ní wàlá ìdádì ẹ̀lẹ́ àní o tí èèyàn ọba ya mùsí bẹ́ẹ̀ dá ọkùnrin tọ́jọ́kọ̀ ìyàwó kèé sábà ní problem pẹ̀lú bàbá ìyàwó àfi tí èèyàn bá yẹ hànà

àbúnímọ̀mọ̀ ó ní ìyàpálú ẹwọ̀ sí kan báyìí táwọn àti bàbá ọkọ mi ti lo táìmù tí wọ́n lọ yìí tí ń gbé bọ̀ wọn bẹ́ẹ̀ náà lẹ́wọ́n kí àná lọ́tún ló sì gbé bó wọ́n lẹ́fẹ́ sí pẹ̀lú amọ̀dúgbọ́dọ̀ ọlọ́wọ́n mọ̀ ní nìkáwù sùlẹ̀mọ́ ọmọ pọ̀sẹ̀ ma ó ní bẹ́ẹ̀ mi bí ẹ o kọ́nà sásà nú mi hmm, gbogbo ẹni tí o ah, ah. ìsí so onkaluku wọ́n jọ dúró lórí ọwọ́ ara wọn ṣùgbọ́n eléyìn náà kìí tún ṣe tọ́píkì òní àbọ̀m̀bẹ̀ alẹ́ ọkùnrin bàbá ó lè lọ lé ọmọ rẹ̀ jawazu dukhulul àbá alábànáti yìí min goyri ibn zawj kama fa ala umar hali àtàbàhù rasul sana bí bulórí ẹ kalla àdàbò bulórí ẹ tó bá mistake na rí pé àà ó tún wá sí ìwọ umaru sórí pé ọgọ̀ àwọn ọmọ tèmi baitul nubuwa baitul nur baitul ilm baitul irshad so baitul isla ilé tí a ti ń tún gbogbo nǹkan ṣe ilé tí a ti ń fa gbogbo nǹkan ànábì ìjánabi sí bẹ́ salawatu rabbi wa salamu alayhi jama'a àjẹwí àtúnwárí ẹ̀mọ̀kan kátólébì ọ̀rọ̀ yàwáṣà àbọ̀m àṣùbọ̀rí ẹ̀díẹ̀ kí ni èmọ̀ ọ̀hún ṣídàtòlè wátọ́ à máa mọ́nà àlè wátọ́ à

kò change obìnrin kú olóbin èyàn lèyàn fi ìyà jẹrẹ àmbọ̀mbẹ̀ àmbọ̀mbẹ̀ point you anábi wa sallallahu alaihi wasallam orin àwọn mímọ̀ ní kí ni ànábì ṣe tánàbí fi gbádùn ara rẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ akọ̀dọ̀ sallallahu bisirati al-ansar fi nisaihim wa taraka sirata qawmihi kina npe ni siro bisin siro atoriqo on ìṣesí ọ̀nà ìwà ṣé mo pa ti sojo ni pé àwọn ansori àwọn dẹ̀ fún obìnrin àwọn muhajirun àwọn ará Mẹ́kà àwọn Quraish wọ́n lè قريش يعاملون النسوة بشدهم جماعة láàrin aláṣejù àtàláṣe ètò náà láwá o ń ta tún sọ iná o àwọn ará Mẹ́kà ó bè ìdásọ́rọ̀ dọ̀ wọn abadan abadan okun okun náà ni ọfà ọfà náà ni pínlẹ́mì kọsọ́rọ̀ ó sára rí inú rí ó sì dùn tó ìhàn lójú rẹ̀ pẹ̀lú àti ẹdẹ́ àwọn mímọ̀ wá ní ẹni ọba mú kokoko kankankan tí ìgbádùn tí dáadáa tọ́ ẹkú lára ìyàwó rẹ̀ tó bá jọ ń rẹ́dì tipatipa ní èrí mẹ́jọ tipatipa o ní òfìsẹ́kí ní òfìrí mẹ́jọ àwọn sọ́bọ̀ anúbíwọ̀ sallallahu alaihi wasallam kálẹ̀ wá mọ̀ wípé obìnrin mú ò àfi tí èyàn ọba sọkún èyàn ò wìn ní wọn o ṣùgbọ́n èyàn ọmọ sọkún lọ ṣe wíwìn ní gidi wá nù èyàn ò wìn ní wọn o ṣùgbọ́n ṣàkọ́wà orí ibú wọ́n fi sínú sẹ̀mí èyàn kí ń bá ó ń ṣe ọlọ́mbà ni bẹ́ẹ̀ sí pínmílẹ́mi ìyẹ̀ Aisha ìrẹ̀ Hafsa ìní wọ́dọ̀ àwọn ìyàwó mi fódìdí oṣù kan fódìdí oṣù kan bára bí se wínú torí kíni min ajil hadithi alladhi afshatu hafsa ila aisha torí ọ̀rọ̀ ta ní ìyàwó hafsa lọ sọ fún ìyàwó aisha yìí padà anúsùsàn fi ẹlẹ́ oṣù yẹn wá ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ táìmù ni umaru wa wọ́n bí àníṣà sọ́lám jọ́kìní lọ jọ́kìjì lọ jọ́kẹta lọ jọ́kìní lọ jọ́kàrin lọ ogúnjọ́ lọ àníbí ọ̀dọ̀ yàrá nìkan kan ṣùgbọ́n sẹ́ẹ̀mọ̀ pẹ́ tí bá ń bínú tó sì fẹ́ jẹ́ kí bínú wọn sẹ òun náà fi nǹkan ṣe èmi mo fowó ọbẹ̀ lẹ́ wọ́n sì se ń jẹun ṣùgbọ́n ń bí mi mo ní ní jẹ́ tí n bà fẹ́ kébí ọpa mi kọpa mi kí n kú mo mìíràn òkèrè kọpa ó bí tí n pa ní ọ̀rẹ́ bí o ní ń bò ó dé tún lọ náwó mi ẹ máa wo bí obìnrin ṣe ń sáyé tí ẹ lọ tí ọ̀kan náà màá yàjọ ń sọ̀rọ̀ lánàá ó ní orí òun ti ń pé báyìí mo ní kí ló <laughs> ó ní ìyàwó ń bó ń gbé gbóná àkẹsọ́rọ̀ náà onínú bíún ebi si ń pa bọ̀ ni ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun ní jẹun olóhun wá rò pé ẹ̀dùn náà èmi mọ̀mọ̀ fún oúnjẹ ilẹ̀ ọlọ́kà níbẹ̀ ni tí ń bá wá pa oúnjẹ ìtí tí ń jẹ ìyẹ ti jẹun kí n tó inú ìkọ̀kọ́ eh, jẹunjẹ iná a wà kọ́ntínú bínú ó mọ̀ sí wọ́n jẹ bọ́dọ̀ ń jẹun ara ya wa ìjà wa padà báyìí ẹni ẹ máa jàǹso ń bánú yí ti lé oníbìyàn parí ẹ̀sìn nù ó lóun wá worú ìyà tó ti fi jẹ́ra àwọn ìmí ìbáwọn ò ní wọ́yà rẹ̀ ọjọ́ sí ìdínkù tó wọ́n bá ayé ọjọ́ odidi ogúnjọ́ ẹwà ma alóbìnrin òsè tis'un wa ishiruna laylatan nígbà 29 days lọ ó pé 29 days dákọ̀rọ̀ sọ̀rọ̀sálám ala Aisha lànàbí bá wọ yàrá wa Aisha lọ ibi tí máa sùn lé nìrí fàbádá àbí ànàbí wa bẹ̀rẹ̀ pé rotation wa in gbé láti ọ̀dọ̀ Aisha jẹ́mọ́ ọkùnrin tó bínú tó báyìí bàbá wa dá sí àwọn èèyàn wá dá sí gbogbo mọ̀sílẹ̀ tí mi wọ́sásùn fún 29 days kíro ẹ kírò obìnrin ó dùn kéèsí ìṣòro ní kọ́kọ́ wọn máa bọ̀ nígbà 29 days pé ìyàwó Aisha badam ibi tó ń kálukú ti wá fìrẹ̀ lára balẹ̀ mi pẹ̀lú ọmọ pé ya Rasulallah anábí ọlọ́run tọ́rọ sí gbogbo ayé ẹmọ ìnáka kúnta kọ́dí àkùsámúta ìmọ̀nú ìdàrà bẹ́ sí mẹ́tọ̀rọ̀ mú ìnáka anábì èèparọ̀ tí ó sì rọ́ ń bẹ̀ kúnta ó ti nípinnu kọ́dí gbogbo ayé bọ́ jẹ́rìsí àkùsámúta aláàtẹ́dìkúlà àlẹ́yìnà ṣaharon wípé àádọ́gbò ẹni kankan wá tí ó sùkún fi è pé wà iná ma asbáta min tísìrín wa ìṣìrínà lẹ́ìlàtàn àà ẹbá àjọ ń ka oṣù ọ̀bọ̀ ni bí wọ́n bá ti ẹ̀ka òní tó dísáyé yìí òní 29 ni o àrújù ha àdán kọ́dà fúnra mi ó níbi mọ́ ń kọ́ síbà ìmọ̀ ń kàbáyì níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ẹgbọ́n tó bí n sọ sí ẹ̀mà wípé mo ní ẹni tí ó bà borí obìnrin àwọn àpàlàpà ní olórí ọkùnrin ní ní obìnrin ànábí òun ni wọn mo wà ní ẹjẹ́ aṣọ lọ́nà mi pé ẹni tó bí wọ́n sọ̀dọ̀ lórí burúkú ní máa ń ní obìnrin sẹ́ẹ̀mọ̀ pé nọ́mà tí ìyàn bá tó fẹ́ bọ́nú yàmí yàmí tuntun èèyàn wà sẹ́sẹ̀ dàrọ́ fún 29 wọ́n ní bẹ́ẹ̀ ni o bá lè wà ẹ̀ ti búra o ẹ̀ ti búra o ẹ̀yìn ẹ̀sì búra fúnra yín o kèsí ìṣe búra tọ́ mọ́nú lé wa o gbogbo Madina ti gbọ́ o 29 láwà báyìí o mi ò ní kẹ́ mẹ́bẹ̀ 29 láwà báyìí ànábì sì ní o èyí náà lànàbí wa ó sì ọlọ́ni so orósù ètà wà yìí fún tó owú jáde yìí sì bẹ́lọ̀ nǹkan mọ́jì ọ̀jẹ́ tààtì ẹgbẹ́ wọ́n ti wíìnì àbí wọ́n mọ́ wíìnì èyí ó dòrò burúkú oṣù ètà wà yìí oṣù ah, ojú ọ̀rùn bí àbàjẹ́ 29 yóò ti jẹ́ tààtì eléyìí àṣàrù tí 29 ọjẹ́ fàkánà dhalika ash-shahru wa 20 laylatan

ìyàwó bá ń sọ fún mi pé àbú ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀ ń bàdàn wọ́n fẹ́ obìnrin yẹn wá láti Ghana lápẹẹrẹ ọkọ sì bá wọn ìbò ṣiṣẹ́ wọn ò lè fílẹ̀ láti ṣẹ̀tì méjì báyìí báwo ni àbú báyìí báwo ni ṣe ti dádì alhamdulillah yé ti rọrùn mo ti kọlù wọn ẹ̀ẹ́ orí fóònù lẹ ti kọ̀kọ̀kọ́ rí ní ọ̀rọ̀ tó nítumọ̀ ó ń di pé nẹ́mì ń kú bí ìjọ márùn ìjọ méjì sí lọ́njọ́ tí wọ́n bí mọ́ bó wà ní ah, alhamdulillah mo ti ti kọ́dà ìgbà tẹ́lẹ̀ jọsọ̀ tẹ́lẹ̀ sí ó ní ẹjẹ́ wáṣọ tínú mi ẹ fi ń tẹ́ǹsì ilẹ̀ ẹ lọ báwọn fa nẹ́mì ìkújọ́ mẹ́ta lọ́wọ́ ni aburú kẹ́ẹ̀lẹ̀ gbọ́ láti sìn tẹ́ẹ̀ bá ti gé mọ̀ pé nírọ̀lẹ́ ẹ̀ lọ mí ní fọ́mọ̀ ìlọ́yọ̀mà àbúní ọ̀ olùfúnlọ́yọ̀mà <laughs> ẹbá ma rẹ ni mo tún lè bí mi kọba fún ọlọ́yọ̀mà wọ́n sáwọ́lù ìbínú burúkú lọmọ tàṣà wọn wọn ń bẹ̀ ìdí nímì kọlá ọmọ bá kú ẹ̀kọ̀ẹ̀ ọkọ̀ bá nínú ìrìn tó ti túká ohun tí ẹ̀sí mọ́ wọ́n sáfẹ́ lómi lẹ́yìn ọdún karùn ó tó bí ma kàn wọ́n sáà márìjì ìyàwó yàn lọ ọmọ tòntọ́ àbíhùn ọwà fẹ́ graduate office graduation ní àwọn ìyàmbá ń dùn ọ̀ràn mc wa ní àdúgbọ́dọ̀ lọ́wọ́n gbogbo àwọn èèyàn lénìí ẹ̀rí pé ọjọ́ ayọ̀rọ̀ ní jẹ́ fún wa bàbá tí ó ń kọ́ ọmọ jáde náà lónìí a náà ti wọ 50 kìnnìkan ọmọ tí a ń kọ́ jáde náà

ọ̀rẹ́ wa ti pọ́ mọ́kan rí pẹ̀lú bínú bú mọ́dẹ́yìn padà kò ní lè jẹun jọ náà obìnrin ohun ìní obìnrin àbí ohun ìní obìnrin kọ̀ lọ́bí tó ní ọlọ ṣùgbọ́n ní gbẹ̀yìn gbẹ̀yìn ta lọ́lẹ̀kún rẹ̀ kò tí clear ẹ ń bá lò lè wọ́n ìní obìnrin kọ ma bọ̀ èèyàn dáadáa lọ́kọ ó sì nífẹ̀ẹ́ yàwó rẹ̀ 5,000 naira kìtí ìsọmọ láàrin wọn ni a máa fi ń sebẹ̀ inú àfá àkásá ó tá jìnjọ́ nínú ẹ̀sá ń gbọ́nà rẹ̀ lọ́bá fi 10,000 naira lẹ́ pé umu ṣe mọ̀ pé ọ̀la ní sátọ̀dì mẹ́ni lọ bíṣẹ́ àtọ̀tọ́lá káti ẹ̀ jẹ́ ọbẹ̀ tó nítumọ̀ ní olùmọ̀bá hádì 5,000 ma ó sábẹ̀ nírọ̀lẹ́ jímọ̀ ẹnìkan wọ́n ń ṣe lémi àbúní ẹ̀kàn fún mi lẹ́ran kan mìí ní jẹ́rìn ẹgan ma mú lọ lẹ́nà náà ní ẹbá bẹ̀rẹ̀ àwàdà àwọn ọlọ́kọ̀ ìyàwó àwọn pẹ̀lẹ́ àwọn ìmọ̀ ìjọmta kìlìkàkà wọ́n ma ti gba ọ́n ti fún ọwà bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọba bọ̀sà mẹ́rin bẹ̀ wọ́n fi parókò amúlà pé ìṣù àmúlà mẹ́rẹ̀rin ó sí àwọ́ kejì èpo lásán lọ bábá yìí tínú ẹ̀ ó sí ike tè tí ó fi sinwọ́ òróró lọ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ohun ti bọ́ kitchen lábẹ́ na abúṣẹ́ nídìí ẹni àbíyẹ nídìí yọ àbíyọ òdún ọbẹ̀ yẹn ni tọ́mọ tó gbé bẹ̀ ó ní àà wàsáwà náà ah, ẹ dákọ̀ jẹ́ kí n sáré bá ọmọ yín fọ àwọn ọ̀nà ọwọ́ ìmúná ah, àá ọ̀dá kò burú ma wá ìfẹ́ ìfẹ́ gbí ọwọ́ ọ̀sẹ̀ wá ní ẹjẹ́ ìsáré ọ̀fọ̀wọ́ ìmàmbọ̀ kí lè lè ó ní ẹmọ́ bínú àmúlá bláàkì náà ni àbí ní kíchún kí ṣe àbí mú fúfú tẹ́wà lé o fúfú tẹ́ fi jẹ́ sàríkù níjọ́ Thursday umu ó ní àbùkí lẹ́rí dúódúóná àbí ti jìnì kí ní bẹ nínú ah! ọkà bọ̀sọ́rí tébù ní kó nà ọ mú ẹran tó mú bọ̀ tó jẹ́ ẹran némì ìfẹ́ra ó mú fi ìbínú gbẹ̀rẹ̀ ẹ̀dànà ah! síwàlá ó sì padà ọba lọ mú aṣọ ó mú sí bọ̀bí lẹ́kùn wọ́n ti ilẹ̀kùn wọ́n sì ilẹ̀kọ́kọ́rọ́ dànù ní a bá ṣọ àfá lọ rọmù ebi ń pẹ ní umu òjò ọlọ kọ́kọ́kọ́ tí umu ṣubú umu tó sáré dìde padà ọtún mọ̀ ẹsẹ̀ tí ó ń náwà báyìí eyín méjì bọ́ọ̀lẹ̀ umu bá ń sáré lọ ó sílẹ̀kùn ọlọ́jẹun ọ̀rọ̀ ìsálàgbára wọ́n pe ẹbí ọ̀tún wọ́n pe ẹbí òsì wọ́n yanjú ẹ̀yanjú ẹ̀yanjú ẹ̀yanjú ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá jẹ́ fámílì ọkọ àwọn fámílì ìyàwó ní ẹmọ́wùlẹ̀ sọ̀rọ̀ kankan eléyìí ìmí ọjọ́ ni ó sú lókọ rẹ̀ wọ́n sáá sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ sí ẹnìkan wá jágbàlagbà nínú ara lé ọkọ rẹ̀ wọ́n ni ibọ̀ ah, tí tí ń ṣẹlẹ̀ yìí àwọn afọ́ àmọ́ sọ pé èèyàn máa nídìí rúkìá gbàmì bọ̀ ká mọ́ tòótọ́ kí ní ọ̀lọ́ nọ́mà ẹbájú náà sọ gbólóhùn kan sí méjì ojú lásán ní tó ń sọ ọ jẹ̀bi ó náà jẹ̀bi wọ́n ní ọ̀nà wúlọ̀ ọgbà jẹ̀bi ó ní àbúdẹ̀ hmm, disappoint mi ah, disappoint rẹ̀ bó lábù disappoint mi hmm, ó ní ìjọ kan ọ̀rẹ́ wọn kan wá wọn wá wọ́n wá ń sọ̀rọ̀ ní bá sọ̀rọ̀ débi kútúbà tí a mọ̀ ah kútúbà tánà tí a ń gbọ́dọ̀ sásà ń bí ẹyá Hmm? ọkàn tèmi ti rọ ó ní párátì òun sì dáná lọ́n kíṣìn jọna párátọ́kọ̀ wọ́n dá ọkọ̀ ní kẹni ọkàn rí olè rọ̀ tó tèmi láyé kí lóbi yóò ṣe tí wọ́n fọ́ ọkàn èmi ó mi ò lè sẹ̀mọ́ láyé yìí lè fọ́ọ̀kọ́ bẹ orí ìhùn dàrú náà ah olùwọ́n wò pé Allahu Akbar ah! ọkọ̀ mi ti gba chíní tó tó báyìí ah ìwà ní jọjọ́rú ẹnu nìkan ìwà wò bọ́yá bẹ́ẹ̀ nìrí ẹwọ́ ẹwọ́ èyí méjì ti lẹ́wọ́ tábùdánwò àbú ti yọmí lẹ́yìn àbú ọ̀tẹ̀ láde ohun jẹmọ́ tàwọ́ padàdà láre èyí ewì ni obìnrin ó ní sẹ́wọ́ ní gbogbo tí wọ́n wá sí náà tí wọ́n náà mọ́ tó ṣe o pé kí n ti ẹ̀ fi mọ̀ bí ẹ́ ṣe dúró tọ́lọ́run àtàdéhùn tí ẹ́ ṣe yẹn àfi tí máa rí adáhù obìnrin wọ́n èé borí wọn àwọn lẹ́ni tí ó ní mọ́sù ti ń dá alágbára amálẹ̀ bí ní láìtàálá àti rí pé sábàbí ìtìzáàlì ayà ọ̀rọ̀ tó yí náà dálẹ̀ ìlà kíà lónìí sábàbí ìtìzáàlì sábà ayàtù tàkìyìr ọ̀rọ̀ yí dálẹ̀ ayàtù tàkìyìr ọ̀rọ̀ kòkòrò náà tó dálẹ̀ ọ̀rọ̀ náfàkọ̀ ti ń béèrè ṣùgbọ́n kíà pé gbogbo ní ọmọdé níbi náfàkọ̀ náfàkọ̀ ni fún mi ọkọ̀ mi àánà àálò ọ̀rọ̀ olóyìn ti ọ̀dọ̀ yawa Zainab ṣùgbọ́n bí a ń rìn láàrin wípé Ọlọ́run ti fi hàn tí wà lìyẹ̀bùlúwà náà láti fi wọ́n dán wa wò láti fàwa náà dán àwọn náà wò ọkùnrin láhun obìnrin lójú kòkòrò wọ́n sì ní àjọ máa gbé pọ̀ kò sí tẹ́ẹ̀fẹ̀lẹ́ ìtótó ilé náà fẹ́ fi gẹ́gẹ́ rẹ̀ tẹ̀lé ọmọ bí owó wà ó ara umu ṣe ìmọ̀ pọ́ọ̀sì wọlé ní àbú ẹ̀yìn lọ́pọ̀ ẹ̀yìn rí bí ẹ̀tún pọ́ọ̀sì wọlé ẹ̀ lórí tí náà 5,000 lọ fẹ́ bèèrè ọwọ́ pé bàbá ṣe mistake lọ kó 55,000 bóde kò sí tí ọ̀rọ̀ létí tán ọdá kò burú ọjọ́ kan báyìí tẹ búra ńkọ́ tẹ̀lé ẹ̀dọ̀ owó ìsàmẹ́ tí mo rà padà èrò owó ìsàmẹ́ ó ní 15 naira ọ sáà rí pé 5,000 yẹn nǹkan kan lé mẹ́ bí ní láì tààlá tọ́bàdìjọ́ tọ́bà tó kútùbà tí ó tẹ̀lé lè a wà padà sí bí ayatò tahir annabi lọba ní ìrẹ́ aisha ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí orí rẹ̀ mú tó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n má fún mi lésì lọ bá bàbá àti màmá rẹ̀ ọlọ́n ti ní kí n sọ fún yín ta lẹ fẹ́ mú ṣé dandan ní kánà bí ó ṣe ẹ̀ lè ṣẹlẹ̀ sáwọn náà tóbi bá ń pin alẹ́ mi kábílẹ̀ rẹ̀ pé irú lásìrì kátó lè sọ bẹ́ bí idhni Allahi al-wahid al-qahhar ibi ni khutba ó ti máa tẹ̀síwájú fil khutbati al-qadima in kana fil umri baqiya a ń bí ọba dẹ́dà kọjọ́ àtàwà àtẹ̀yìn kó ló wà fún ìyọnú rẹ̀ láyé ń bí kọ́mọ́ bínú sí wa ní gbangba al-kiyama kọ́mọ́ bínú sí wa kódà kan kọjọ́ nínú ẹni ìfọ̀kànbalẹ̀ ní kó jáwà láyé nínú ẹni ìfọ̀kànbalẹ̀ ní kó jáwà ní gbangba al-kiyama bihaqqi la hawla wala quwwata illa billahi alhamdulillah الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته رفع السماوات بغير عمد أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ميز الله سبحانه وتعالى هذه الأمة من بين الأمم بأن أرسل إليها أفضل أنبيائه وأجل أنبيائه قدرا ألا وهو رسولنا صلى الله عليه وسلم أبو القاسم وجاء هذا الرسول وأرشدنا إلى طرق الخيرات ومن ذلكم معاملته مع أزواجه في بيته أي في بيت النبوة نعم اعتزل النبي صلى الله عليه وسلم نساءه في أي شيء وفي أي سبب حتى عاتبه ربه سبحانه وتعالى قد ذكرنا لكم قصة العسل لما سأل ابن بن عباس رضي الله تعالى عنه عنهما وأرضاهما أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه عن المتظاهرتين عن المرأة عن المرأتين اللتين تظاهرتا وتواصيتا وتعاونتا على رسول الله صلى الله عليه وسلم حتى أنزل الله قولا إن تتوبا إلى الله فقد صاغت قلوبكما وإن تظاهروا عليه فإن الله الآية فأخبر عمر بن الخطاب عبد الله بن عباس بهذه القصة بطولها وهما قادمان من الحج أمة الإسلام اعتاد صلى الله عليه وسلم نساءه تسعا وعشرين ليلة ولكن قد أخذنا أدبا نبويا ألا وهو جواز دخول الآباء على بناتهم بغير إذن الزوج حدث هذا من رسول الله صلى الله عليه وسلم وسكت وأقر عمر على ذلك فإن هذا لخلق عظيم من صاحب النبوة وأنه صلوات ربي وسلام عليه ترك شدة الوطأ التي كانت مذمومة من بعض الرجال وأخذ بسيرة الأنصار في نسائهم وترك سيرة قومهم في العنف والشدة في معاملتهم مع أزواجهم صلوات ربه وسلام عليه هلا وهو اليوم والنساء بين يديه بل حوله يسألنه النفقة فصار بذلك يسألنه ما ليس عنده فصار بذلك مغموما حزينا مهموما واجما وعلى هذه الحال دخل علي أبو بكر وعمر رضي الله تعالى عنهما وأرضاهما قبل أن أضحكوا أبو بكر رضي الله تعالى عنه وأرضاه بنفس ما وجد من امرأته بنت خارجة من امرأته بنت خارجة رضي الله تعالى عنهم أجمعين أمة الإسلام وعلى هذا يرشد رسول الله رسول الله صلى الله عليه وسلم أمته إلى طرق الخيرات وقال صلوات ربي وسلم عليه استوسوا بالنساء خيرا وهن كذلك من أواخر وصاياه لأمتي بقوله الصلاة الصلاة وما ملكت أيمانكم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام اعتزل نفسه نساءه من أجل الحديث من أجل ذلك الحديث حين أفشته حفصة إلى عائشة رضي الله تعالى عنها وأرضاها فلما مضت تسع وعشرون ليلة دخل رسول الله صلى الله عليه وسلم على أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فبدأ بها فقالت يا رسول الله إنك كنت قد أقسمت ألا تدخل علينا شهرا وإنما أصبحت من تسع وعشرين ليلة فقال رسول الله صلى الله عليه وسلم الشهر تسع وعشرون ليلة فكان ذلك الشهر تسع وعشرين ليلة قالت أم المؤمنين فأنزل الله سبحانه وتعالى آية التخيير فبدأ بي أول امرأة من نسائه فاخترته ثم خير نساءه فقلنا مثل ما قالت عائشة رضي الله تعالى عنها وأرضاها اللهم اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تحرمنا خير ما عندك عندك بشر ما عندنا يا أجود الأجودين الله